Uh, mo tún kí gbogbo wa pé a very good morning and welcome to you know uh, part of London but outskirts of London literally this is Koiki Media bringing the world closer to your doorstep bí a ti sọ fún gbogbo èèyàn ọmọ Yorùbá pé eh, ìdí tí àwa kan ṣe ní no enough is enough kólúkálukú máa ṣe kí ni kó lọ nílọ tiẹ̀ kò mú jàdá ni tẹ́ bá wo nǹkan yín ẹ rí i pé eh, inú oko kan náà ni a wà yìí ní agbègbè kan ní sáìdì England ní further down ẹ̀rẹ́ àwọn màálùú tí wọ́n kó síbẹ̀ tolúkálukú wọn tí wọ́n ń ṣe jíjẹ àti mímu níbẹ̀ tí ó yàtọ̀ sí ti nàìjíríà tí màálùú tó ń rìn káàkiri tí olóyè ṣe lọ sí ìgàngán ẹ rántí pé olóyè lọ sí gàngán pé kí ló dé tẹ ṣe pa aboròdé látara ẹ̀ ni ìjọba fúlàní lọ́nìkọlọ́pọ̀ olóyè sílé tẹ bá wo ẹ̀yìn mi gbogbo tí wọ́n ti ń operate farm yẹn lélẹ́yìí irú nǹkan tí aboròdé rí lélẹ́yìí tó fi dálẹ̀ sí ibi tó ń pè ní ìgàngàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ló ní experience bí wọ́n ṣe ń ṣe agric bọ̀ nígbà tí fúlàní tí wọ́n ń yọ wá lẹ́nu tí wọ́n jẹ́ ká lè wọnú oko tí wọ́n ń dà wá láàmú ìyẹn ni olóyè ṣe sọ pé ẹ pàdé òun ní London gbogbo ẹ̀yin ará United Kingdom kí a jọ sọ fún UK pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe lélẹ́yìí àwa náà fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn wá fẹ́ lọ sóko àmọ́ àyà wọn ń já lára etí bàbá kí tó yẹ sọ pé yorùbá nation self determination òun lọ́nà àbáyọ kò ń ṣe restructure kò ṣe regional government òun ni gbogbo ẹgbẹ́ ysdn ṣe sọ pé kí gbogbo ọmọ yorùbá kájọ darapọ̀ mọ́ iṣẹ́ tó wà nílẹ̀ yìí kò ń ṣeṣẹ́ èèyàn kan iṣẹ́ gbogbo wa náà ni òun náà ni yorùbá world media ṣe ń pariwo pé yorùbá nation òun lọ́nà àbáyọ àti gbogbo independent media wọn á kí gbogbo ọmọ yorùbá pé ọ̀nà àbáyọ kan náà ni pé kólúkálukú máa lọ break up is not a problem kò ń ṣogun Media bringing the world closer to your doorsteps.